arúgbó fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tí ó tún kádàrà kíkójọ papọ̀ wa ní alẹ́ òní. ọlọ́wọ́n ọba tí ó tún kádàrà ìkójọ papọ̀ wa lọ́jọ́ òní sí ààyè tí a wà yìí eléyìí tó yẹ sí pé a ti máa ń tan ìmọ́lẹ̀ sí àwọn ìsọkúsọ àwọn jágbajàgba rédèrèdè jákujàku eléyìí tí <laughs> Muhammad bin Ali Jabata tí ó ń fẹnu ara rẹ̀ wí nínú ẹ̀sìn ọlọ́run ọba eléyìí tó yẹ sí pé ó jẹ́ ọ̀ranyàn lé lórí láti máa ṣe àlàyé àwọn nǹkan wọ̀nyí kí a má bàa wà nínú ìbínú ọlọ́run ọba nítorí pé irú nǹkan ìṣerú nǹkan báyìí ìjowú fún ọlọ́run ọba ni ìjowú fún ẹ̀sìn ọlọ́run ọba kúrò níbi ìsọkúsọ tí àwọn èèyàn ń sọ nípa ẹ̀ àti pé eléyìí báyìí bákan náà ó tún jẹ́ ìlà àwọn èèyàn kúrò nínú ìsí àtìgbọ́ ẹ̀sìn ọlọ́run ọba àti kúrò nínú ìròrí burúkú eléyìí tí wọ́n ń fọ́n káàkiri ní àwùjọ wọn eléyìí báyìí ti ń jẹ́ nasiha ìṣèwà àti fúnni ìṣèkìlọ̀ fúnni lórí àwọn ìròyìn burúkú eléyìí pé ó lè mú èèyàn rí bínú ọlọ́run ọba téèyàn bá ń fi àwọn ìròyìn yìí sin ọlọ́run ọba nítorí kí àwọn kíní wọ̀nyí nítorí kó léwu ni pé àwọn tí wọ́n ń polongo àwọn àkídà burúkú yìí àti àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n ń fi àwọn ìròyìn yìí sin ọlọ́run ọba ni wọ́n gbà wípé àwọn ìròyìn táwọn níyì gangan ni sunna òun gangan ni ìlànà tọ́lọ́run ọba tọ́lọ́run ọba fẹ́ ká wọ́n ń lo kinní yẹn láti fi sin lọ́wọ́ ọba ni so èlò àwọn ìròrí yìí láti fi sin lọ́wọ́ ọba ló jẹ́ kó fi jẹ́ bídà so ìwà nísìnyí bídà tó fi lọ ìtìkọ́d ìní àdádálẹ̀ nínú ẹ̀sìn lórí ọ̀rọ̀ àdìsọ́kàn lílé ìbáyìí kó sí kọ́lọ́mọba àlekẹ́lá kí ó là wá ń bẹ̀. naam ya ikhwanina eléyìí tí a ti ń gbéyàwó láti bíi ọ̀sẹ̀ tó lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ ẹran jíjẹ nínú Islam ìhà ni ṣẹ̀ríà kọ sí ẹran tí wọ́n ń pa ní àwùjọ wa yìí ǹjẹ́ ìhà ipò tọ́ka máa jẹ́ ni ṣẹ̀ríà kọ sí ni àbí ìhà ìjẹ́ ìwọ̀ àfọwà láti jẹ onìkan tí à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀. نعم، حديث olè tí a dúró lórí ẹ̀ lánàá òun náà ni hadith ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń mú wá lórí àwọn ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta ilé tó ẹ́ pé wọ́n máa ń mú wá tí wọ́n ń lò síbi ìfẹ́ nù wọn. a ní wọ́n máa ń mú wá ya Qur'an tó wà nínú Suratul An'am ọmọ mú wa wàlá ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi ọmọ ń lo àyà yẹn àti sàlàyé ẹ̀ nípa sílọ́wẹ́ ọmọ ń lo hadithu عدي حديث عدي بن حاتم تيوم بي النبي صلى الله عليه وسلم لي نقا ẹ̀kọ́ tí ń bẹ níbi fífi ajá sí ọdẹ láti fi pa ẹran ìdájọ́ ajá ìdájọ́ ẹran tájá tí abáràn láti pa ẹran wá ajá tá a kọ́ ìdájọ́ ẹran tó bá pa ní jíjẹ tí Adi ibn Hatim tó ń béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń lo hadith yìí náà ó jẹ́ hadith ẹlẹ́ẹ̀kejì hadith ẹlẹ́ẹ̀kẹta tó tún máa ń lo hadith Adi ibn Hatim náà ni lẹ́yìn náà wà látọ̀dọ̀ Adi ibn Hatim radiyallahu anhu òun ní í ṣe pẹ̀lú ah, ọ̀rọ̀ fàtítà. eléyìí ní ṣe pẹ̀lú ìdájọ́ ọfà tí a ta eléyìí ní hadith ẹlẹ́kẹta eléyìí tó ẹ pé àfáwa àwọn àgbàfáwa méjèèjì nínú ọmọ hadith àwọn náà ni wọ́n gbé hadith náà jáde asheikhan àfáwa imam al-bukhari wal imam muslim rahmahum allahu ta'ala wọ́n sì àgbéjáde hadith náà عن علي بن حاتم قال سألت رسول الله صلى الله عليه وسلم عن الصيد قال إذا رميت إذا رميت سهمك إذا رميت سهمك فإن وجدته قد قتل فقل إلا أن تجده قد وقع في ماء فإنك لا تدري الماء قتله أم سهمك أخرجه شيخان نعم فإنك لا تدري الماء قتله أم سهمك النبي صلى الله عليه وسلم صحيح آه عدي بن حاتم لهم بي النبي صلى الله عليه وسلم ليري نقا ọdẹ ṣíṣe nípa ẹran pípa nígbó قال قال النبي صلى الله عليه وسلم إذا, رم إذا رميت سهمك توبت وفاري فإن وجدته قد قتل tọba wá lépa ẹran tó ta ọfà mọ́ tọba lépa rẹ̀ lọ tọwa bá ẹjẹ ẹran yẹn pé ẹran yẹn ti kú ọfà tó ta ti pa ẹran náà fọkùl anábìíní mú ẹran yẹn kó jẹ illa an tajidahu qad waqa'a fi ma'in anabi ní àyàfi tó bá jẹ́ skéńgà tó débi tí ẹran yẹn wà ọba wípé ẹran yẹn ti bọ́ sínú omi. fa innaka la tadri al-ma'a qatalahu am sahmak anabi nítorí pé ó mà omi ni ó pa ẹran yẹn ni àbí ọfà rẹ tó ta nígbà tó ti bá ẹran yẹn nínú omi yẹn. akhrajahu ash-shaykhan àwọn àgbà fáwa méjèèjì nípa ìmọ̀ hadith àwọn ni wọ́n gbà wá alimami bukhari wa muslim wa ghayruhuma àwọn míì náà tó tún yàtọ̀ sáwọn méjèèjì náà àwọn náà tún gbà wá àwọn náà tún gbé jáde wa zaada ba'da wa zaada ba'da qawlihi muslim wọ́n ní wọ́n tún wá sí àlékún lẹ́yìn gbólóhùn kan sọ lẹ́yìn gbólóhùn wọn pé sahmak wọ́n ní fọ́sùkúrísímọ́lọ́hì àlẹ́yìn fọ́sùkúrísímọ́lọ́ pé tọba fẹ́ tọba ta ọfà rẹ àwọn muslim ṣe àlékún nínú ẹgbà wa tí wọ́n pé ṣe bísmìláhì sí ọfà tó ta yìí wà ní sọ indal bukhari ìmáàmù bukhari kò sí nínú ẹ̀ kò sí nínú ẹgbà wa tí ìmáàmù bukhari pé fa innaka la tadri الماء قتله amsahmak kò sí yẹn nínú riwaya bukhari na ala kulli hal hadith yìí àti mẹ́nubà lánàá nípa wípé nǹkan kan náà ni ó ń sọ pẹ̀lú hadithu ajá eléyìí tí ó pa ẹran tí a wá bá ajá mi lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí anábì sallallahu alaihi wasallam fẹ́ ká gbọ́yé nínú hadithu méjèèjì òun náà ni wípé tó ti jẹ́ pé a rí wípé ọ̀rọ̀ yìí ti rú wa lójú àmọ́ ọ̀nà tí ara yìí gbà kú nínú ọ̀nà méjèèjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ọ̀nà tó tọ́ òun náà ní kọjá sí pé ajá tá a ṣe lọ pa àbí ọ̀fà tá a ta tá a ṣe bísímìláì sí pa ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn tí ara yìí lè gbà kú ni ọ̀nà tó tọ́ ni òun náà ni ọ̀nà ọ̀nàlẹ́kejì ni pé ó ṣeé ṣe kọjá pé ajá tí o bá níbi ẹran yìí tí e ṣe ajá rẹ tó o sì mọ̀ nípa ajá náà tí e ṣe pé o ṣe bísímìláì lórí ajá náà ó ṣeé ṣe kọjá pé òun lọ pa tó bá yẹ pé irú ajá yìí lọ pa òkú mbete lọ́jẹ́ torí pé kò sí bísímìláì lórí ajá náà. bákan náà níbi tó dò ó ṣeé ṣe nígbà tó o ẹran yìí nínú odò kọjá pé odò lọ pa tó bá yẹ pé odò lọ́pa kò sí bismillah tí odò fẹ́ ṣe sí ẹran yìí ayẹ́pẹ́ fún bètè ní ọmọ jẹ́ ọ̀nà méjèèjì ti wá dàrú mọ́ lójú ọmọ bóyá ọ̀nà halal lẹ́ran ìgbà kú ni òun náà ni bóyá ẹja tó ọ̀nà tó ṣe bismillah ilé lórí lọ́pa ni àbí ọfà tó ta tó ṣe bismillah lọ́pa ni ọmọ bóyá ọ̀nà halal yẹn lọ́gbà kú àbí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí èso ọ̀nà halal tó jẹ́ na haram bóyá ajá tí ò sí bismillah lórí ẹ̀ lọ́pa àbí odò lọ́pa. sọ eléyìí báyìí ìdájọ́ eléyìí báyìí òun ni nǹkan tí anabi sallallahu alaihi wasallam fẹ́ ká gbọ́ yé eléyìí báyìí yàtọ̀ sí ìdájọ́ mùsùlùmí tó pa ẹran tí mùsùlùmí bá pa ẹran tó bá ní sèyí so inú ihsanu zan nínú ìgbèrò dáadáa sí mùsùlùmí tọ́lọ́wọ́ bá àdékẹ́lá pa wá láṣẹ òun náà ni pé ká gbà pé ẹran tí mùsùlùmí bá pa o ẹran yìí mùsùlùmí ṣe bísímìláì lórí ẹ̀ nígbà tó pé mùsùlùmí ló pa naam inshallah ta'ala àti sàlàyé lè bá ilẹ̀kùnrẹ́rẹ́ lánàá àwa ní pẹ̀lú gbọ́lọ́wọ́ba á tẹ àwọn ẹ̀rí lẹ̀ lórí ẹ̀ lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́ba àmọ́ síwájú ká tó tẹ àwọn ẹ̀rí lẹ̀ lórí ẹ̀ a ṣe àdéhùn pé inshallah ta'ala àwọn nǹkan tí a fẹ́ play lánàá lórí àwọn ọ̀rọ̀ tí jàbàtà sọ. So tí a gbìyànjú láti play rẹ̀ títí gbọ́ wa lánàá gẹ́gẹ́ bá a ṣe máa ń play rẹ̀ ẹ rí wípé nǹkan tí a fẹ́ fi play rẹ̀ lánàá ó ń ṣe jákujáku so application tí mo fi kọ́ tẹ̀ lánàá application yẹn ti ní problem so ó jẹ́ kí nǹkan yìí kí ó máa ṣe jákujáku nígbà tó ń play so wá ti sàdéhùn pé pẹ̀lú gbọ́ lọ́wọ́ lónìí a kọ́ táwọn nǹkan yìí pẹ̀lú application míì tí tún wà lọ́wọ́ mi náà tó yẹ pé méjèèjì iṣẹ́ kan náà ni wọ́n máa ń ṣe so ẹlẹ́ẹ̀kejì yẹn òun ṣe dáadáa ah inshallah mo ti kọ́ ti àwọn nǹkan wọ̀nyí so ah màá fẹ́ kí a gbọ́ so inshallah so kí a wá ṣe ah àlàyé lórí àwọn nǹkan tó bá sọ ká sì mọ àwọn àlàyé wa lórí gbogbo àwọn nǹkan tí ó bá jáde nínú ọ̀rọ̀ náà naam nǹkan lákọ̀ọ́kọ́ ni ilé ìbáyìí tó ń fẹ́ pè fún yín bismillah. ẹ má ti ní wàhálà ẹ mú àyàkùnrin lórí àgbọ̀rọ̀ sábà ń pè láì ẹ mú àti ti àjá ẹ̀wọ́ àdìsí oṣù ẹni bó yẹn jẹ́ òtítà. alhamdulillah alákọ̀ọ́kọ́ lélẹ̀ ó ní tẹ́ẹ̀ bá ti ní wàhálà ó sọ fáwọn ọmọ rẹ̀ pé tẹ́ẹ̀ bá ti fẹ́ dara yín láàmú ẹ̀ mú àyà Qur'an tó ní àmà jẹran tí wọ́n ṣe bisimilayi lé lórí òun náà ní àyà Suratul An'am tá a yẹn. wàlá ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi àyà yẹn ló ní kí wọ́n mú ká lò ó. ó náà ká mú hadith wa eléyìí tá a ti kà yẹn hadith wa Adi ibn ó ní bákan náà kan mú hadith odò ilé tí a kàtọ́ yìí sìn ó ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn sòwẹ́rì wípé òun náà jẹ́ pé yóò yọ wípé ẹ̀rí àwọn táwọn ń lò lórí pé káwọn má jẹran mùsùlùmí ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni hadithu aya tó ní ẹ̀ gbọ́dọ̀ jẹran tó wọn bá ti bísímìlá ìlé lórí hadithu tó hadithu ajá àti hadithu odò mo rò pé ẹ̀rí wípé ẹ̀rí ojú mẹ́tẹ̀ẹ̀ta yìí náà lọ alhamdulillah àdẹ̀tí sàlàyé ní kọ̀síwẹ́rẹ́ lánàá wípé àwọn aya kò yẹ báyìí nísìnyí kò sọ wípé ká máa wádìí ẹran tí mùsùlùmí bá pa nǹkan tó sọ ni pé ẹran tẹ́ ẹ bá ṣúọ̀ wípé wọ́n pa tí wọ́n dákọ̀ lọ́wọ́ ba lórí abẹ́ẹ̀kọ́ ni wàlá takulu mimma lam yudhkar ismullahi alayhi ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ jẹ nínú ẹran tí wọ́n bá pa tẹ́ ẹ ṣúọ̀ wípé wọ́n àdákọ̀ wọ́n àdákọ̀ lọ́wọ́ ba lé lórí tí yóò bá tó fi jẹ́ pé a tú sí wípé tẹ́ ẹ ṣúọ̀ wípé wọ́n àdákọ̀ lọ́wọ́ ba lórí ni kèé ṣe ẹran tẹ́ ń dáùtù kéde ẹ̀sẹ̀ ara fẹ́ pé ẹ ní àmọ̀dájú mùsùlùmí ló pa ẹ wá kò ẹnu yín ọ̀gbá kẹni kò ṣe bísìmìlá lé lórí ẹ ẹ̀ sì gbọ́dọ̀ má bí mùsùlùmí lè rí pé sóun ṣe bísìmìlá àbò ṣe bísìmìlá nítorí pé mo ti sọ pọ́ǹtì kan lánàá mo ní kódà àwọn gan náà ẹran tí àwọn èèyàn bá pa wọn kì í béèrè lọ́wọ́ àwọn èèyàn wọn pé sóun ṣe bísìmìlá torí pé ẹbí islam rinlẹ̀ fún ẹni yẹn kí wá ló dé tí ẹ ń ṣe iyèméjì lórí ara táwọn mùsùlùmí yòókù pa níta ń sọ fún yín náà ni pé ẹ bọ́ ta tán ẹ jẹ́ pé ẹ pé ẹni tó bá ti wà lára yín nìkan lẹ́gbàá ní mùsùlùmí nítorí ẹ̀lẹ́mí ti balẹ̀ lórí ẹran tára yín bá pa tó fi jẹ́ pé àwọn mùsùlùmí yòókù ẹran tá pa ẹ̀mí yóò balẹ̀ lé lórí nítorí pé ẹ̀gbà ni. tó gbé tó bá yẹ kí ẹ bá irú bẹ́ẹ̀ ṣe bá ẹran tí ara yín bá pa yẹn lò bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ bá ẹran tí mùsùlùmí yòókù náà bá pa lẹ́sẹ̀ bá lò àbẹ́ẹ̀kọ́ ni eléyìí tó dájú tí ò sí èméjì dẹ̀ mò ń búra pẹ̀lú ọlọ́run ọba tí màá dúwájú ẹ̀ tí màá dúwájú ọ̀rọ̀jọ́ wọn kì í béèrè lọ́wọ́ ara wọn tẹ́mi wọn balẹ̀ lé lórí tó bá pẹran pé tó ṣe bísímìlá kí ló fà á torí pé wọ́n fi islam rinlẹ̀ fún abẹ́ẹ̀kọ́ ni ẹ̀mí wọn balẹ̀ pé ara àwọn eléyìí tẹpá ara wọn sì ní kání mùsùlùmí lọ́dọ̀ wọn kí wọ́n ló dé tó bá jẹ́ pé ẹ̀mọ pẹ̀lú mẹ̀yìn ní kèfèrí tí ẹ bá jẹ́ pé ọ̀rọ̀ pẹ̀ ń pe mùsùlùmí kèfèrí ni kí ló dé tí ẹ̀ ń já òtù tẹ́ ẹ fi ní ẹ̀kọ́ radú lórí ẹran táwọn mùsùlùmí yòókù pa ẹ jẹ́ kó yẹ pé ẹ gbà wọ́n mùsùlùmí ni kí lẹ̀ ń sá sí kò ní báyìí sí nítorí yẹn lọ́bàárín ìfẹ́ pé mùsùlùmí sí méjì mùsùlùmí tá a mọ̀ àti mùsùlùmí tá a mọ̀ mo bá sọ pé tẹ́rí pé mùsùlùmí sí méjì mùsùlùmí táàmà àti mùsùlùmí táàmà la dalila alayhi la min kitabillahi wala min sunnati rasulillahi sallallahu alaihi wasallam la dalila yad'imuhu la min kitabillahi wala min sunnati nabiyyi sallallahu alaihi wasallam kò sí ẹ̀rí kankan lórí ẹ̀ kò sí ẹ̀rí kankan tó sọ̀pọ̀tì ẹ̀ nínú tí ọlọ́wọ́ bá lọ́l quran àti sunu sunna nabi kò sí àyà quran kò sí hadith kan kò sí àyà quran kan bẹ́ẹ̀ ni ò sí hadith anabi kan tó sì yàtọ̀ láàrin mùsùlùmí pé mùsùlùmí tá a mọ̀ àti mùsùlùmí tá a mọ̀ ìdájọ́ àmì èjì yàtọ̀tọ̀ kò sí àyà kankan àti hadith anabi kan tó sì yàtọ̀ láàrin mùsùlùmí mùsùlùmí ni mùsùlùmí jẹ́ mùsùlùmí òun ni mùsùlùmí jẹ́ ọ̀dà nígbà tí bá ti sí yàtọ̀ láàrin mùsùlùmí táàmà àti mùsùlùmí táàmà mùsùlùmí táàmà yẹ ipò kí lòun bọ́ sí sépò mùsùlùmí náà kọ́ lọ́bọ́ sí ni ààrẹ ti gbà pé ẹran tí mùsùlùmí bá pa jíjẹ ni ààrẹ rí mùsùlùmí táàmà yẹ sépò kèfèrí lẹ́gbẹ́ sí ni ṣe fi ìsìlámù rin lẹ́fún tó yẹ báyìí sì so nǹkan tó fa ni pé wọn kì í fi islam rinlẹ̀ fẹ́ni kankan ju ara wọn lọ inshallah jabata ni ó dáná sọ̀rọ̀ ẹ̀ nísìnyí máa pèlè rẹ̀ fún yín tẹ́tì rí pé kódà òun fún rẹ̀ kódà mùsùlùmí ti ń bẹ́ ń pàtà àwọn mẹ́ta ara lè pín wọn sí ẹ má jẹ́ ń bá wí ẹjọ́ fẹ́nu ara rẹ̀ wí fúnra ara rẹ̀ kò yẹ báyìí sì àmọ́ síwájú ká tó lọ́ńbì yẹn kí ẹ̀rí wa lórí wípé tí a bá ti rí pé tó bá ti tẹ́mi wá bá ti balẹ̀ pé mùsùlùmí lọ́pẹ̀ẹ́ran àní ṣẹ̀ṣẹ̀ máa wádìí hadith mi náà àti sọ àdẹ̀tí máa ń pààrà ẹ̀ òun náà ni hadithu tí ìyá wa Aisha radiyallahu anha tó gbà wá pé inna nasan inna nasan nínú ìwáyà kan ó ní nínú àwọn alárúbáwò oko ni wọ́n minal a'rab ó ní dájúdájú àwọn èèyàn kan nínú àwọn alárúbáwò oko ó ní àwọn èèyàn kan wá bá nábì wọ́n sọ wípé wọ́n sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ìyá wa Aisha ló wá gba ìgbà wa hadithu yẹn àwọn èyí wá bá nabi sallallahu alaihi wasallam kọlù ọwọ́ sọ pé ya Rasulullah ní òjíṣẹ́ ọlọ́wọ́ wa inna nasa minal a'rab àwọn èèyàn kan ní àwọn lárúbáwò oko ya'tunana bil lahm wọn a máa mú ẹran tí wọ́n ti dú ẹran tí wọ́n ti kun níta ń pè ní lahmu oní meat wọn máa mú wá fún wa àwọn èèyàn kan sẹ́ ìnẹ̀nẹ́sàn àwọn èèyàn kan minal a'rab nínú àwọn lárúbáwò oko sọmọ pé wọn àmọ́ wọn níjọba yẹn ló sọ pé àwọn èèyàn kan kódà wọn tó ní nínú àwọn lárúbáwò oko ibi tí wọn gbajúmọ̀ dé wọn èyí ṣe lárúbáwò Madina tọ́mà nínú àwọn lárúbáwò oko àwọn èèyàn kan ya'tunana bil lahm wọn a máa mú ẹran wá fún wa la nadri àwa ní mà kọ̀dá wa lójú àmà àzákàrú ismallahi alayhi amla bóyá wọ́n dákọ̀ ọlọ́run ọba lórí ẹran yẹn nígbà tó fẹ́ pa àbí wọn dákọ̀ rẹ̀ àmà sọmọ pé àmà yẹn ti jókòó yẹ wáyé pé kò ṣúọ̀ fún wáyé pé wọ́n ṣe bísìnlá kí arábi sọ arábi ni sammu sammu antum wakulu nínú rìwáyà kan yẹn nínú rìwáyà mi sammu allaha antum wakulu arábi ni ẹ̀yà ṣe bísìnláhi ti yín ẹ̀yà wa máa jẹ́ nínú nínú hadith mi gbẹ̀yìn ó ní wàkánú hadithi ahadi bishirk àwọn táwa ń wí ní wọ́n ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni wọ́n ẹ̀ṣẹ̀ kó nú ẹbọ ni ó túmọ̀ sí pé kí ni o mùsùlùmí ni wọ́n ìsìláàmù wọn ti rinlẹ̀ látara pé wọ́n ti kúrò níbi kí ni ti kúrò níbi ẹbọ wọ́n ti gba ìsìláàmù nígbà tó ti wá gba ìsìláàmù yìí wọ́n ẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni wọn àlẹ́ tí ì mọ ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ Islam kò jẹ́ kó fi wá lọ́kàbalẹ̀ àmọ́ bóyá wọ́n ṣe bísíláì nígbà tó pẹran àbí wọn ṣe kí làbẹ́ mi nígbà ṣe. ẹ̀jẹ̀ ìdájọ́ ìtumọ̀ ẹ̀ ni pé ẹran tẹ́ ẹ bá ti gbé mùsùlùmí lọ pa ẹ ní ṣẹ̀ṣẹ̀ máa wádìí wípé tó ṣe bísíláì àbí ò ṣe bísíláì mọ́ tẹ́ ẹ bá ti gbé mùsùlùmí lọ ẹ̀jẹ̀ nítorí ẹ̀rọ ìdájọ́ nǹkan yẹn so tẹ́yìn bá ti ṣe bísímìlá yóò ní o ti kọ́va rẹ̀ kéde wípé láì ní ẹ̀rọ po bísímìlá káṣe ká parun àmọ́ ó bísímìlá ìbẹ̀rẹ̀ sọ ẹ̀ ó ti sọ́ndẹ̀ tọ́ láti jẹ nígbà tó yẹ pé mùsùlùmí ló pa láti pìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mùsùlùmí ò ní màmá kó fojúlẹ̀ gbé bísímìlá ilẹ̀ aláwọ̀ kọ́ nìyẹn ìmọ̀ kó gbàgbé wà ìmọ̀ kó ṣe kí ni kọ́ mọ́mọ́ rẹ̀. náà bọ́ọ̀sùlámù ní sáńtì wọ̀ pé yẹn ṣe bísímìlá yẹn níbi tó fẹ́ wọn láti tẹ̀lé wọn kẹ wọn bá fò ìtumọ̀ ẹni pé ẹ̀bọ̀ ṣù ọ̀bọ̀ rẹ̀ wípé wọn máa mà fojú rẹ̀ gbélẹ̀ tí wọn ṣe bísímìlá lórí ara ẹ̀ kan tó pa á òun ní kẹ́lẹ́ kí ni ẹ gbọ́dọ̀ jẹ àmì ẹ̀rọ tó gbé ẹ̀rí bí wípé wọn màmá sojú rẹ̀ bí sísìlá ẹni tó sì yẹ kó pẹ̀rẹ̀ lọ́pàá mùsùlùmí àbí yahudi àbí nàṣọ́rọ̀ lọ́pàá ẹ̀jẹ̀ òye báyìí nìsín àdìsù ẹlákọ̀ọ́kọ́ ni tó túmọ̀ sí pé tí a bá ti ó ti tó fún wa wípé mùsùlùmí lọ pa ẹran ẹ̀rí mi gbọ́sẹ́ ó ti tó fún wa àdìsù jẹ́ pé wáyé pé ó ti tó fún wa pé tá a bá ti mọ̀ pé mùsùlùmí lọ pa ẹran àyàfi tọ́wọ̀ bá fi ìsìláàmù orin ilẹ̀fẹ́ ni ẹlọ́yà kù ìyẹlẹ̀ ń sá fún tẹ́ẹ̀fẹ́ bọ́ tàkẹ́ wí ẹ wí náà pé ẹ̀ẹ̀fì ìsìláàmù orin ilẹ̀fẹ́ nìkan kan jà wàrà yín lọ kí ìwàhálà pé báyìí nìsí wọ́n ń sáwọn ẹlẹ́wì nídìí wọn pàtẹ́ bá ti fi ìsìláàmù orílẹ̀ fún pé mùsùlùmí ni tẹ́ ẹ̀ sì ní kóhun lọ́pẹ́ran kò nídìí kẹ́ máa wádìí tó ṣe bísílá bí ó ṣe bísílá ìmọ̀ kí ló fà á àdìsí ọlọ́run kọ́rì àdìsí ẹlẹ́ẹ̀kejì ìyẹn náà wà nínú sọ̀yìn bùkọ́rì àdìsí ẹlẹ́ẹ̀kejì tẹ́sí mọ̀ pé àwọn tó lẹ́tọ̀ọ́ àti pẹran kájẹ tó bá yíyá fáwọn náà pẹran ẹ má wulẹ̀ wádìí ẹran yẹn nínú àwọn tó sì lẹ́tọ̀ọ́ kẹ́gbẹ̀rẹ́ kájẹ oní wà àbẹ́ẹ̀kọ́ ni nínú wọn ni Yahudi Eh, hadith ẹlẹ́kejì òun ni hadithu arábìnrin yahudiya kan ahdat fi nabiyyi sallallahu alaihi wa sallam lahma ọwọ́ abun anabi sallallahu alaihi wa sallam ní ẹ̀bùn ẹran ẹ̀bùn tí obìnrin wa bu anabi nínú ẹran òun náà ni apẹ́ ẹran torí pé wọ́n mọ̀ yìí anabi sallallahu alaihi wa sallam wà alvirawa eléyìí tánẹ́bí láìkì jù kọ́ máa jẹ nínú ẹran ní apá tẹ̀gbọ́n kálukú ló níbi tó láìkì ní ẹran ẹlòmíì ò gbà kí bọ́ọ̀lù ànábì ti wá láìkì ẹran bọ́ọ̀lù wọn náà ti wá láìkì ẹ̀dọ̀ bọ́ọ̀lù ànábì ti wá láìkì apá nínú àwọn ẹran n tó wù òun tiẹ̀ nínú nìyẹn ìwọ náà ti lè láìkì ẹ̀dọ̀ láìkì <laughs> eré ẹran ẹran láìkì ẹ̀pẹ̀ ẹran lẹ́lòmíì láìkì àbí ẹ̀kọ́ ni tó ń kálukú máa níbi tó wù ú bí ẹran wàkánà yóò ẹ̀jíbù hu àfihàn ẹ̀ èyí tó wù ànábì tánàbí máa láìkì kọ́ jẹ́ bí ẹran lápá farufi àìlẹ́yìn zìrọ̀ à wọ́n wá gbé apá ẹran yìí fún ànábì sallallahu alaihi wasallam fanahasana tatan lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbé apá ẹran tí yahudiya obìnrin yahudiya tó wá bùn ànábì lẹ́bùn tó gbé fáwọn kí ànábì ṣe náhàtà náhàtà tàbí tí wọ́n pé ànábì déyìn dé lẹ́ẹ̀kan náà ànábì bẹ̀rẹ̀ sí máa jẹ. ta ló gbé àwọn àjẹmọ́ sáré bí bèrè lọ́wọ́ rẹ̀ pé sóòdù tó ṣe bísímìlá ànábì ó bèrè nítorí pé ọlọ́wọ́ ọba àlékà ti dípò ẹ pé ẹran tá bá pa ìpìlẹ̀ rẹ̀ ní pé ẹ̀tọ́ ni ká jẹ ẹ̀tọ́ ọ̀sán máa ń sìn so al-ibahatul asliya ìjẹ́tọ̀ ìpìlẹ̀ ẹran tíyàwó ní bá pa ó là níbi fi ṣiṣẹ́ tó fi jẹ́ kò lè báyìí nísìnyí ó túmọ̀ sí pé àwọn ahlu zakat àwọn tí wọ́n bá tẹ́lẹ̀ tọ́ láti pa ẹran fún wa ká jẹ gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí yahudi àti nasọ́rọ̀ tí wọ́n bá ti gbẹ̀ràn wá fún wọn ó ṣẹ̀ṣẹ̀ ní máa béèrè mọ́wàá wàhálà káàkiri. anabi sallallahu alaihi wasallam pé inna Allaha farada al-fara'id ọlọ́wọ́n bá àdékẹ́lá sí àwọn nǹkan kan lọ́rọ̀ yẹn lẹ́yìn lórí. fàlátùbọ̀ yẹ̀rọ̀ hà anabi wà hárọ̀mà àṣìyàn fàlẹ́tẹ̀ntẹ̀ ikú ha ọlọ́wọ́ bá lè gẹ́rẹ́ sí àwọn kankan ní ìwọ̀lé lórí ẹ̀ mẹ́fà ọgbà ìwọ ọlọ́wọ́ bá ya. wà sákàtà àṣìyàn wà hàdà hududan fàlẹ́tẹ̀ntẹ̀ ikú ha fàlẹ́tẹ̀ ìtẹ̀jú ha wà hàdà hududan fàlàtà ìtàdúhà ọlọ́wọ́ bá lẹ́gẹ́lá jẹ́ fi àlà kalẹ̀ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ má kọjá àlà ọlọ́wọ́ bá ibi tó wọn bá lẹ́gẹ́lá bá ti fi àlà kalẹ̀ lórí pé ẹ gbọ́dọ̀ kọjá bíi ẹ gbọ́dọ̀ ṣe jù báyìí lọ ẹ má kọjá bẹ̀. wàsákàtà an àṣìyáìn rahmatan lakum ghayra nisiyani ọlọ́wọ́ bá lẹ́gẹ́lá wá dákẹ́ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan ọlọ́wọ́ bá fi ṣèkẹ́ lórí yín ni ọlọ́run ọba àlejò lọ́wọ́ gbàgbé bọ́lọ́run ti dákẹ́ lórí ẹ̀yàn fọlá tabahasu anha arábìnrin ẹ̀mọ́ máa wádìí ẹ̀ irú àwọn nǹkan tọ́lọ́run ọba dákẹ́ lórí ẹ̀ ni pé ọlọ́run ọba ọ̀làbọ̀ alọ́run ká máa wádìí ẹran tí mùsùlùmí bá pa àbí ẹran tí yahudi àti nasọ́rọ́ bá pa pé sóò dú tó o ṣe bísíláì wàsákàtà àṣìáyé rahmatan lakum àwa padà kára àwọn àbá àtàkùn jẹ́ kó yẹ pé nítorí pé yìí máa béèrè bẹ́ẹ̀ máa ṣàkọ́ ni ìfa wàhálà sí rẹ ni lọ́rùn ni wàlùmọ̀ṣẹ́pọ̀tù tẹ́jìlìbù tẹ̀sí lọ́dọ̀ àwọn oníwùsùl tí nira bá ti wá ìdẹ̀sẹ̀rí ó sì dẹ̀kùn lọ́rọ̀ ọlọ́run màlẹ́kà fi ní ẹ̀mọ́ wùlẹ̀ má bèrè àlùmọ̀ṣẹ́pọ̀tù tẹ́jìlìbù tẹ̀sí gbogbo eléyìí ò yé ọkùnrin táwọn wí ìbá. kò yé òun náà ọlọ́nkà ní kí mọ́lẹ̀ eléyìí báyìí tá a ti ń wí láti yọ ọlọ́nkà ní kọ́tà sí ni. náà ìntànẹ́fà yọ̀ ń bẹ̀ ni pé ọlọ́run wa àlejò ẹ̀la nítorí ẹ̀sìn pé ìgbà tí yahudiya yìí arábìnrin yahudiya yìí tó gbé ẹran wá fún anabi ẹ̀rí fún anabi obìnrin tánàbí sí kìnnì anabi gbé ilé yìí ń jẹ nítorí pé ẹni tọ́lẹ́tọ̀ àti pẹ́ran ká jẹ náà ló sí kìnnì ló gbé wa lẹ́sẹ̀ ṣe bàbá ní lẹ́sẹ̀ kẹsẹ̀ ẹ wo ẹran tí àwọn mùsùlùmí náà tí wọn àwọn sọ̀hábà lọ bèrè lọ́dọ̀ anabi pé àwọn ọmọ àwọn àwọn tápá bọ́ síbi ìṣẹ̀lẹ̀ àbọ̀ síbi ìṣẹ̀lẹ̀ kí anabi kan ṣe ẹ má wulẹ̀ wádìí ẹ má tọ̀ pinpin ó ti ẹ máa jẹ ẹ̀yẹ kan ṣe bísímìlá tó fi ń kẹ́ ṣe bísímìlá ṣàgbéyìí wádìí mẹ́jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àdábò tọ́ àwọn àbòdì pé ṣe bísímìlá kó sí kí ni kọ́ ọmọ jẹ́ lọ. naam ilé ìdá yìí jẹ́ àwọn ẹ̀rí lórí ẹ̀ ló fi jẹ́ sí pé ẹ jẹ́ kí n tara sí àwọn àlàyé kan ṣe rí lórí hadithu ìyàwó Aisha tí ìyàwó Aisha gbà wá yìí wípé àwọn sàhábà kan wá béèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa ẹran yìí ibẹ̀ làwọn àfáà ti fa kọ́ ìdà kan yọ àwọn àfáà fa òfin òfin ṣẹ̀ríà kan yọ òpó ṣẹ̀ríà kan òfin ìpìlẹ̀ ṣẹ̀ríà kan àwọn àfáà fa yọ ń bẹ̀ nítorí pé jẹ́rọ àwọn alqawaid tẹ́ máa ń rí ẹ̀ alqawaid al-fiqhiyya àwọn òfin ìpìlẹ̀ ìdájọ́ ṣẹ̀ríà tẹ́ máa ń rí ní òṣìlú fìtì yẹn ó máa ń ní àwọn ẹ̀rí tó máa ń mú àwọn òfin yẹn wá ó máa ń ní àwọn ẹ̀rí tó fi di àwọn òfin yẹn mọ́lẹ̀ nínú àdísù ìyàwó aláìṣà yìí òfin tí àwọn alfuqaha tí wọ́n fàyọ ni pé at-tasarrufat lílọ bíbọ̀ ọmọ ẹ̀dá àtàwọn iṣẹ́ tí ń ṣe iṣẹ́ téèyàn ń ṣe gbogbo ìṣesí wa gbogbo lílọ sókè lílọ sódò wa lílọ bíbọ̀ wa tuhmadu àdáhálì àdáhálì síhàtì ìta máa gbé lórí ni pé a máa gbé sórí pé dáadáa ni dáadáa ni àyè pé àtàsọ̀rọ̀fàtù àtàsọ̀rọ̀fàtù wàlà àtàsọ̀rọ̀fàtù wàlà fàáàn tuhmadu àlá. Hali siha a máa gbé lórí wípé hálù lílọ bíbọ̀ wa àtàwọn tẹ́ wa ìtọ́lá làáfíà ni wàsàlámà a sì máa gbé sórí pé ìtọ́lá ni ẹ ní máa kẹ́fí síyàn ẹ ní máa ní túwọ̀ síyàn lórí àwọn lílọ bíbọ̀ rẹ̀ pé ẹ bí ṣe lọ sí ń bọ̀ yẹn ẹ àrámù ní bá káàkiri bá ah, wọ́n sì máa pa àrámù ní bá káàkiri ẹ ó lè lọ mẹ́jàmbá ní o bẹ́ẹ̀ ìṣòro fún ní ń bá lọ báwọn òbí àà ah, ah. wọ́n ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ìṣòro fún ní ń bá lọ ẹ̀yìn bí ẹranjú ẹ̀yìn bí ẹranjú wọ́n fẹ́ lọ pààyàn ní o àà ah, àtẹ̀sẹ̀rùfáàtù wọlé afọ́rẹ́ẹ̀lì tuhmalu ala ali sihati wa salama iṣẹ́ tí àwọn ẹ̀dá àwọn mùsùlùmí nílọ bíbọ̀ wọn iṣẹ́ wọn á gbé lórí pé ìtọ́lá làáfíà ni ìtọ́lá ni hatta yakuma dalilun ala al-fasadi wal butlan tí tá fi rẹ́ rí pé nǹkan burúkú ni tí tó fi hàn sí wa tá rẹ́ rí pé ah, aburú ní ṣe ó ní bàtà bá tó lẹ́yìn nítorí pé kí ló fà á in tó fà ní pé ẹ̀rí pé tasọ́rọ̀ àti àfàálù àwọn lágbàwọ̀ oko yìí làrẹ́bí sọ́lọ́sọ́lá ń gbé sórí sí àti sàlámẹ̀ yẹn pé à ah, ẹ̀yin tẹ́ àwọn mùsùlùmí sọ́lá sọ́lá gbé wá الأصل في التصرفات وأفعال أنها تحمل على على على حال الصحة والسلامة ẹgbẹ́ sórí wípé ẹ̀ràn tọ́lá ẹ̀ràn tọ́lá làáfíà ni tí tẹ́jú rẹ̀ rí pé tí ó dáyé lójú pé wọ́n ṣe bísímìlá ilé lórí. hátà hátà ẹ̀kú ẹ̀dẹ̀lì ìlú náà yẹn lùfọ̀sáàdì wọ́n lùbọ̀tìlá ó nígbà tá a bá tó rí ẹ̀rí pé áà nǹkan burúkú ni ní yìí tá a rẹ́rìí fún bẹ́ẹ̀ tá a rẹ́rìí nǹkan tó ti bàjẹ́ ni kò yíba ní so tá a bá ti rí rẹ́rìí bẹ́ẹ̀ ayé pé tá a bá rí mùsùlùmí tó pa ẹran usan kí láì gbèsè o á gbèsè orí pé a ah, ah, ẹran tọ́tọ́ láti máa jẹ ni torí pé àárín ẹ̀rẹ̀ máa ń tọ́ pé mùsùlùmí pé ẹ̀rọ kan usan ṣé ẹran tí ẹ fi ṣe wàlímà yẹn ṣe ẹ bí sinmi ẹ̀ ní kò gbàdúgbò mi pé àà ah, bí ah, bàbá àti bàbá ẹ mọ̀ pé ìbéèrè tó wà ní díkúlọ̀sì nìyẹn nígbà pé mò ń gbà bí gbà pé mò ń ṣe túmọ̀ yín nìyà bí mò ń ṣe túmọ̀ sí ìdúródé pé ẹkùn ẹ ẹ jẹ èso ká tó jẹrẹ wà nímọ̀ ẹ̀dẹ́dẹ́ bísí mi láì ẹni máa wọ pé sọ gbádùn báyìí bọ́ọ̀ bá ní jẹun máa lọ mo pè ọ́ túláàsì ní kílọ̀ máa lọ àwọn tí ó jẹ ń bẹ tá a pè ó sí tẹ́lẹ̀ ni so inú inú pé eré yẹn pé òní pé ńgbà tí ọkàn mi ti balẹ̀ sí ẹbí mùsùlùmí yẹn ìyẹn tó gbọ́dọ̀ máa wádìí pé ṣe ṣe bísímìlá ìṣẹ̀ràn mọ́ ńgbà tí nǹkan ọ̀mọ́ ṣe mí tí èsì níkẹ́ fi sí yín tí ó jẹ́ pé mo gbà yín ní mùsùlùmí tọ́kàn mi balẹ̀ lé lórí àbẹ́ ẹ̀kọ́ ni and bí nǹkan ṣe máa ń rí náà nìyẹn àbẹ́ ẹ̀kọ́ ni so kódà àwọn ẹ̀hàn náà yí gan nítorí wípé tọ̀bí àwọn ẹ̀jẹ̀ ènìyàn ṣe kí ni ọlọ́wọ́ bàlíkà ti dá wa mọ́ bẹ́ẹ̀ pé ẹni tí èèyàn bá ti fọkàn balẹ̀ lórí àkíntanáwájì ẹ̀ wà látẹ̀jẹ̀ sẹ́sù àlẹ́kọ́ ni ayàkùnrin ni ẹ máa tanáwájì ara yín ẹ máa wá ìkọ̀kọ̀ ara yín ẹ máa wá hòwò ara yín ẹ máa taná sí ara yín káàkiri التصرفات والأفعال تحمل على عن الصحة والسلامة حتى يقوم دليل على الفساد والبطلان نعم إلى بقى إجا قاعدة إلى تبقى مورو وميو لا ترى لو بجلد قدا نينو حديث صحيحان بخاري مسلم erika wa nípa anabi sallallahu alaihi wasallam ọta wa gbọ́ a anabi sara ọta wàlá من مزادة يهودية نبي كنا ti مزادة. níbi nǹkan bomi tá a ṣe látara wọ sàǹpé lásìkò ànábì lára àwọn nǹkan tó máa fi ń bomi omi ń bẹ́tẹ́ pé wọ́n ṣe láti ara awọ ẹran bàbá ní sáago ọ̀rọ̀ àwọn ìjà àwọn àgbàlagbà tán lórílẹ̀ wọ́n ní sáago ní àwọn ọmọ ẹ̀sìn tí ń gbàgbé yorùbá náà mẹ́sáàdà yìí anabi sallallahu alaihi wa sallam ní àtàrà sáàgó nǹkan tí wọ́n fi awọ ẹran ṣe níjẹ́ bẹ́ẹ̀ tó yẹ pé yahudi lónìí anabi wa fi sàlùwàlá nítorí pé التصرفات والأفعال تحمل على حسب الصحة على حال الصحة والسلامة حتى يقوم دليل على الفساد والبطلان tó ìyẹn pé àwọn yahudi sọ pé أكالون السحت wọ́n máa jẹ rìbá àbí ẹ̀kọ́ ni àwọn yahudi wọ́n máa jẹ lẹ́dẹ̀ àbí wọ́n kì í jẹ lẹ́dẹ̀ ni kí ló dáná bí ò ṣe máa wádìí pé kó tó sàlù àlá kó wọ́n máa wádìí wípé ṣé kìí ṣe páwọ ẹlẹ́dẹ̀ ni wọ́n fi ṣe nǹkan tí òun fẹ́ fi sàlù àlá yìí àbí ẹ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé sẹ́mi pé ó dìbà tá a bá tó ṣe dìbà tá a bá tó ṣe tá a bá tó ìdàdúbìgàn ìhàb tí wọ́n bá ti bọ́ awọ ẹran àbí tó bá ti lè ha awọ ẹran tẹ̀wọ̀n wípé fàkọ̀rẹ́tọ̀ hùrọ̀ ó ti sọ awọ ẹ̀ di lílò ó ti sọ di ntọ́ mọ́ nìyẹn kódà kárí mẹ́ta kárí òkú mbètè ẹran báyìí tó ti kú lára àwọn àǹfààní tá a lè ṣe lára ẹ̀ ni pé a lè ṣe dábùhù ẹ̀ a lè a lè bọ́ a lè ha a lè ha awọ ara rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ká fi ṣe ìtẹ́ẹ̀kírun a lè fi ṣe nǹkan mìíràn tá a lè fi ṣe belt a lè fi ṣe bàtà àbí ẹ̀kọ́ ni a lè fi ṣe oríṣiríṣi àwọn nǹkan tá a lè lò. so now tí wọn àbá wá tí ì ṣe ìhà awọ ẹran yìí kò tí ì ṣe kò tí ì fún lílò àwọn àfáà ni nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó níbi àtàgò tí yahudiya yìí tọ́jẹ́ ti yàwùdí yà kí ló dé tánà yóò ẹ̀sẹ̀ máa wádìí pé ṣé awọ tẹ́ fi dé sáago yìí ṣé wọ́n ṣe ṣé wọ́n ha awọ yìí àbí wọ́n ha tó ìjẹ́ sí pé yàwùdí yà lónìí kí ló fà á nítorí pé ìpìlẹ̀ ni pé àtàsọ̀rọ̀fọ́ọ̀tù wal af'alu tuhmalu ala hali sihhati wa salamati hatta yakuma dalilun ala al-fasadi wal butlan kò yẹ bá ní sí tẹ́ ẹ bá ti rí nǹkan ẹgbẹ́ e sípẹ́ńtọ́tọ́ títà ju dídẹ̀ nínú pé kí ni o nǹkan yóò tọ́ naam ilé báyìí jẹ́ nǹkan tí àwọn àwọn olùmọ̀ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ yìí naam inshallah ilé báyìí òun ni mo fi fèsì lórí ọ̀rọ̀ burúkú tó sọ táǹsì lórí ọ̀rọ̀ wípé àwọn àhàdísù mẹ́tẹ̀ẹ̀ta yìí àmì àdísù méjèèjì yẹn àdísù ajá àdísù ọfà àti àyà Kùránì yẹn ó ní dẹ̀lílù wípé àní máa jẹran mùsùlùmí tó bá pa ẹni pé kìí ṣe dẹ̀lílù pa àní máa jẹran mùsùlùmí rárá torí pé eléyìí tó ṣẹlẹ̀ sí èèyàn gangan eléyìí tó jẹ́ mùsùlùmí àti eléyìí tó jẹ́ Yahudi lásìkò ànábì ànábì ò tẹ̀lé kíni ànábì ò gbé sí pé ìpìlẹ̀ àwọn ẹran yẹn ti wá di kíni wọ́n ti di haram nítorí wípé ìpìlẹ̀ ẹran tó tọ́ haram ni àmọ́ tá a bá ti rí pé ẹni tó tọ́ láti pẹran lọ́pàá fún wa ó ti di kíni ó ti di ntọ́tọ́ ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ yahudiya ni àbí nasraniya ó jẹ́ báyìí nísìnyí ó jẹ́ yahudi ni abina nasrani irú nǹkan báyìí tá a bá ti pẹ́ ni àwọn tọ́pẹ́ ẹran nìyẹn ti di ntá mọ̀ jẹ nítorí pé nínú àwọn tọ́sọ di jíjẹ fún wa òní bí wọ́n pé àwọn ahlu zakat àwọn tó tó pẹ́ ẹran fún wa ká jẹ òní wọn pa tá a bá ti rí bẹ́ẹ̀ níta ń bẹ̀rù lórí asùn rẹ̀ haram ti gbé ni ó ti kú ẹ̀ ní ìdàmọ́ wa káàkiri ma, ẹ̀ sì ní kóra dúró láti máa jẹ àwọn ẹ̀rí jẹ ẹ̀rí máa jẹ mìíràn lórí ẹ̀ náà mẹ́já tún pèlè omi nínú tó ń pé òun náà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí sóra nísìnyí náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ tún gbọ́. mo rò pé àgbọ̀ dáadáa tó pìlẹ̀ rẹ̀ ẹ̀yọ ọ̀kadà yìí ẹ lọ díẹ̀ náà. ẹ gbọ́. ó ní ìpìlẹ̀ ẹran tá a bá pa ìpìlẹ̀ ẹran tá a fẹ́ jẹ haramu ni wọ́n ti tọ́ tiẹ̀ nítòsọ́ bẹ́ẹ̀ nìyẹn. ẹ gbọ́ dáadáa. ìpìlẹ̀ ẹran tá a bá pa tá a ọlọ́run ni wọ́n ti tọ́jú ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ tó fi mọ̀ bá ti pa. ó ní má tọ́jú ẹ̀ tó fi mọ̀ bá ṣe pa. ìpínlẹ̀ ọ̀gá bá pa tàbí jẹ àwọn ọlọ́run ni wọ́n ti tọ́jú ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ tó fi mọ̀ bá ti pa. ilé ìlú wa lórí ẹ̀ ilé ìlú wa lórí ẹ̀ mẹ́ta náà wọ́n láì kó síbi. bẹ́ẹ̀ni ó ní kílẹ̀ rí wa lórí ẹ̀ mẹ́ta náà ni ó ní kílẹ̀ rí wa lórí ẹ̀ kílẹ̀ yóò wá ló yẹ orí pìtẹ́ lẹ́ẹ̀mejì ó ní mẹ́ta náà ni sẹ́mi pé ó fi yẹn bọ̀tírẹ́sì àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a ti kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé mẹ́ta náà ẹ̀rí tó ní mẹ́ta náà ni yẹn ni pé kò kọjá mẹ́ta yẹn so ó tún àkádà rẹ̀ so naam ẹ gbọ́ wa. ìdílé alágbàmọ́ bá dábẹ́ jẹ àwọn obìnrin wọn ti tọ́jú wọn rí pé ó ní wallahi ìkojú mẹ́ta yẹn náà lọ ọwá ní ìwọ tó fẹ́ jẹrẹ èèyàn kìí sẹran èèyàn tí kìí sẹran èèyàn báyìí ní sọ yẹn pé ìwọ fẹ́ jẹrẹ tí èèyàn pa ó ti bá nìsí kìí sẹ torí mo rí pàwọn èèyàn yanu pé ẹ fẹ́ jẹrẹ èèyàn bò kìí sẹran èèyàn ní sọ o ìyẹn ni pé ìwọ tó fẹ́ jẹrẹ èèyàn kan tó téèyàn kan pa tó yẹ báyìí nìkan tó ń sọ nìyẹn naam tó yẹ rí pé òun náà búra pé wallahi oníkojú mẹ́ta yẹn náà lọ alhamdulillah mẹ́tẹ̀ẹ̀ta ti clear báyìí ọ̀gbẹ́ni jabata mẹ́tẹ̀ẹ̀ta àwọn àyà tó wà nínú sọ́tùlà náà àwọn hadith méjì tó mú wáyé kìí ṣe ẹ̀rí pé ká máa wádìí mùsùlùmí o eléyìí tó ẹ pẹ́yìn ń gbé pẹ́yìn ń gbé lórí yẹn wa lọ wá ẹ̀rí mi lórí pé ká máa wádìí mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí mo ní wọ́n tó ń ṣàlàyé tó ń ṣe òní pé nítorí ó pẹ́ mùsùlùmí sọ̀nà méjì mo ní ó ní mùsùlùmí kan mùsùlùmí tá a mà mùsùlùmí kan mùsùlùmí tá a mà ẹni kí mo sọ pé austerity ni mo di bọ́ǹkì yẹn pé kò sí ẹ̀rí kankan nínú kìtàbà àti súnà tó sì yàtọ̀ láàrin mùsùlùmí tó pẹ́ mùsùlùmí sí méjì pé mùsùlùmí kan mùsùlùmí tá a mà mùsùlùmí kan mùsùlùmí kí ni criteria mùsùlùmí tá a mà kí ni criteria mùsùlùmí tá a mà ẹ́ criteria táwọn fi mọ mùsùlùmí tá a mà ṣé ilé tó ti bìlọ́ọ̀gì sínú ẹgbẹ́ wa ni mùsùlùmí tá a mọ̀ àbẹ́lẹ̀ tá ti jọ ń gbé ládùúgbò àbẹ́lẹ̀ tá ti jọ ń gbélé àbẹ́lẹ̀ tó jọ mọ̀ lọ́rin kí ni fún wa ní kìrìtẹ́ríà tá a fi mọ̀ mùsùlùmí tá a mọ̀ àti kìrìtẹ́ríà tá a ṣe kí tá a fi mọ̀ mùsùlùmí tá a mọ̀ bàbá ní jẹ́ mùsùlùmí nàìjíríà la mọ̀ ní àwọn àmọ́ mùsùlùmí amẹ́ríkà ẹ̀ èwo ni mùsùlùmí tá a mọ̀ irú irú irú ìpínlẹ̀ tí ń jákujàku eléyìí tí ò láwọn bọ̀wábí tí ò láwọn ṣùrù kò ní àwọn kìrìtẹ́rì àtàwọn mímọ́ ọmọ mùsùlùmí tá a mà tí mùsùlùmí tá a mà ó dẹ̀ mọ̀ tí ń sọ wàláhì làbí mùsùlùmí tí wọ́n mà tí èrì fáàsì ó ní ẹni tí wọ́n bá ti mọ̀ tí ń wá lẹ́kítọ̀ wọn wàláhì mú fọlọ́ bàbúrà wọ́n yóò padà mú yóò padà dáná sọ́ra rẹ̀ ó ṣe attachment <laughs> àti grammar <laughs> ó ṣe attachment ń bì náà kódà attachment ni mo fi ṣèwọ̀ ẹ̀ attachment so ilé yìí báyìí ọ̀rọ̀ burúkú ni ẹ jẹ́ káwọn ojú ń ṣe òpin yà láàrin mùsùlùmí. ẹ gbọ́ alákọ̀ọ́kọ́. mùsùlùmí yà ti yan lẹ́fọ́ àmọ́ dáadáa àbí òkè gbàdá àwọn àmọ́ so ẹran rẹ̀ tó máa bá ẹ̀yẹ́ jẹ́ ó ti wà nínú ìrújú nípa pé ni bó ti wà yẹn tiẹ̀ màdàmà àwọn ìsìláàmù ilẹ̀ fún torí ìsìláàmù ilẹ̀ fún ẹ̀rí mi ló wà níbẹ̀ nípa pé ìpìlẹ̀ mùsùlùmí aláàdáàdà ìpìlẹ̀ aláàdáàdà. mo rò pé gbọ́dọ̀ dá yín tó fẹ́ tó play so ó ní ẹjẹ ń play rẹ̀ rárá ẹjẹ kọ́ play rẹ̀. nísìnyí tó mùsùlùmí ni a ti gbé ilẹ̀ fún àmọ́ dáadáa àmọ́ àdéhùn ó ní mùsùlùmí ni a ti fẹ́rẹ̀ lẹ̀ fún àmọ́ àmọ́ àmọ́ dáadáa kò yẹ báyìí nìsí ó ní mùsùlùmí ni a ti fẹ́rẹ̀ lẹ̀ fún yẹn nípa ti fi islam rẹ̀ lẹ̀ fún àmọ́ àmọ́ ẹ dákun èwo tún ni àmọ́ kò sí àmọ́ kankan mọ́ ààrẹ ẹran ní gbogbo tó kù tábàdí fi pé a ti pè é ní mùsùlùmí èwo tún ni àmọ́ àmọ́ àmọ́ ní mùsùlùmí yẹn kí ló kí ló bẹ́ẹ̀ ṣe pẹ̀lú pọ̀ mọ́ àbọ̀ mọ́ anabi sọlọ́sọ ní wàtúkọ̀rọ̀ ọ̀sálàmà wàfi rìwáyà wàtúkọ̀rọ̀ ọ̀sálàmà àlàmà àrọ́fta ọmọlàm tààrí. máa fọ́ sálámà ká máa sálámà sí gbogbo èèyàn àtẹnitọ́ ọmọ àtẹnitọ́ ọmọ ìdájọ́ kan náà ni wọ́n ewu tó ní àmọ́ àmọ́ àmọ́ mùsùlùmí ni adébírin lẹ̀ fún ṣùgbọ́n àmọ́ so nígbà tá àti wá mọ̀ ọ́n ẹran rẹ̀ ti wà ní ìrújú nítorí pé àwa mọ̀ ẹ̀ nítorí pé àmọ́ ẹran rẹ̀ ti wà ní ìrújú kí ni dẹ̀ lílù látọ̀dà níbi pé nítorí pé àbá ti mọ̀ báyìí ẹ̀rí ànábì tó sọ ànábì mú ẹ̀rí wá tánù sọ pé ẹni tá àbá ti mọ̀ ẹran rẹ̀ ti wà ní ìrújú ẹni tá àbá ti mọ̀ ẹran rẹ̀ ti kí ni o ẹran rẹ̀ ti wà ní ìrújú onítọ̀hún nítorí pé àti mọ̀ yẹn sọ ẹran rẹ̀ ti wà ní ìrújú ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀ padà wá gbọ́dé yé débà nígbà tí mo ti mo ti ṣàlàyé ẹ̀ díẹ̀ èsì tọ mùsùlùmí ni a ti gbé lẹ́kọ̀ọ́ àmọ́ dára àmọ́ àti òkè gbàdá àwọn àmọ́ yẹn so ìpínlẹ̀ rẹ̀ tó máa bá èyí ti ó ti wà nínú ìrújú nípa pé ni bó ti wà yẹn tiẹ̀ màdáàmà àwọn ìsìlámù lè mú sórí ìsìlámù lè mú èyí mi ló wà níbẹ̀ nípa pé ìpínlẹ̀ mùsùlùmí aláàjá ọmọ ibi tó fẹ́ yàrá sí ma pé ẹ tó ẹ ti wà nírù ju nítorí kíni ẹ torí pé mùsùlùmí ni ná so a sì ti fi ẹrẹ lẹ fún ẹ̀rí mi lọ́wọ́ àfúnbá ti fi islam rẹ̀ nítorí kíni ẹrẹ rẹ fi wà nírù ju ṣé nítorí tẹ́lẹ̀ fi wà nírù rẹ pé torí pé mùsùlùmí ni a ti wá fi ẹrẹ lẹ fún ẹ so ẹ̀rí ká fi islam rẹ̀ lẹ fún ẹ̀rí mi lọ́wọ́ àfúnná torí pé àlàáfíà mi àlàádáàlà ni ná àlàádáàlà àlàádáàlà wo. <laughs> ọbẹ̀ mú ẹ̀rí dàtà fi ń tẹ́ ẹni wà ní ìrújú ẹ máa wò ẹ̀rí pé wallahi mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa ẹ̀rí pé ó ti dàrú mọ́ lọ́wọ́ nǹkan tí nǹkan tó fẹ́ ṣe yẹn ó fẹ́ rún mọ́ ni kò sẹ́ẹ̀rí kankan wallahi ló fi sọ pé ẹ̀yin náà gbọ́. ẹ̀rí mi lọ́wọ́ fún àdáàlà náà ẹ̀rí mi tọ́wọ́ fún wọ́n sàṣìyá àdáàlà náà ẹ̀kí làfi wá ní jẹrẹ ẹ̀ la tẹ́tẹ́rẹ́ fi wà ní ìrújú la mùsùlùmí láti gbé lè mọ àmọ́ dáadáa àti òkè gbàdá àwọn àmọ́ yẹn so ìlànà rẹ̀ tó bá fa èyí ti ó ti wà nínú ìrújú nípa pé kí ni bó ti wà yẹn tiẹ̀ màdá àwọn ìsìláàmù ilẹ̀ fún torí ìsìláàmù ilẹ̀ fún èyí ni ló wà níbẹ̀ nípa pé ìpìlẹ̀ mùsùlùmí àlàáfíà ìpìlẹ̀ àlàáfíà ẹ dákun ẹ kí kó ti dàrú máa wọ́wọ́ ẹ nìsí. ọbẹ̀ mú reason wá tá a fi ní tẹ́lẹ̀ rẹ ti wà ní ojú ó wá da ìgírẹ́sì pátápátá ẹ tí ọ̀nà sábà ń ṣe because kò ní kò lẹ́yìn kẹrẹ tó lè mú wa wá ní ẹ so ẹ àmọ́ bá a ṣe mọ̀ ẹ so olóòótọ́ náà ti fi Islam rinlẹ̀ fún náà torí pé ẹ àti ìpínlẹ̀ mùsùlùmí àdáàlà níná ẹ̀rí mi lọ́wọ́ fún ẹ àdáàlà kí ni àlékírẹ́dà fi ní tẹ́lẹ̀ rẹ fi wà ní òrùjú mẹ́rin wa kò rí ẹ̀rí tó tó establish pé ìjẹ́ mùsùlùmí rẹ̀ tó rinlẹ̀ ní tó mú wá pé àdáàlà ni náà àdáàlà ń gẹ́gẹ́ láti jẹrẹ ẹ̀ ọgbọ́n táwọn wí ni pé ẹ mẹ́ta ń pè ní àdáàlà ni kò yé wa yẹn ni pé onídéédéé yẹn onídọ́gbandọ́gba ni kìí sèyàn jákujàku kìí sèyàn tá ń kẹ́fín sí àdáàlà ni ìpìlẹ̀ mùsùlùmí ni pé ọkàn ọgbọ́dọ̀ fọkàn balẹ̀ sí pé èèyàn dọ́gbandọ́gba ni èèyàn tó dúró déédéé ni tí tó fi ní tó tako àdáàlà yẹn lọ́dọ̀ ẹ̀ ẹ̀dá kan wá níyàn ní nílé èèyàn dọ́gbandọ́gba ni ẹ̀dá ló kí wọ́n ló fi yàtọ̀ sẹ́ni tá a mọ̀. sẹ́bí tó fi ọlọ́kà balẹ̀ lórí ẹni tá a mọ̀ ń tọ́ ọmọ náà ni pé orí àdálà lára ẹ̀ pé ọmọ pé èèyàn tó dó dédé ni a sì gbà pé ń tá a mọ̀ náà á fi àdálà nílẹ̀ fún títí tí fi rí ń tako ayé pé ìdájọ́ ẹni tá a àti ẹni tá a bákan náà lórí lọ́dọ̀ wa ìdájọ́ ẹni tá a sí aburú ṣẹ̀ǹpẹ́ ìpìlẹ̀ rẹ̀ ni pé dáadáa ni àtẹni tá a mọ̀ sí dáadáa ìdájọ́ àwọn méjì dọ́gba ó nígbà tá a bá tó mọ̀ sá burú kó tó yàtọ̀ sẹ́ni tá a mọ̀ sí dáadáa àbí ẹ̀kọ́ ni má da rẹ̀ láàmú ọkùnrin padà èwo ní kí ẹ mọ̀ bá gidi rún bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tí o ti o ti o ti sise ná o ti sisan o ti bẹnu kan o ti dára o ti bọ̀rọ̀ jẹ́ o ti yàgbẹ́ sọ̀rọ̀ o ti yàgbẹ́ símọ̀ o ti yàgbẹ́ síkéwu o ti padà nígbà táwọn yẹn bá ń ké ẹ̀sìn ọlọ́run lè fa èèyàn máa ń ṣe yútọ̀ nígbà tí a bá ti tí tí èèyàn bá ti gbé sọkúsọ nìyẹn sọ àìmọye ìbí tó yẹ pé Abdullahi ibn Abbas yóò ṣe fatuwa ńgbà mi yóò ṣe padà sàrọ́jà pé wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ kí ló bá nítorí pé ọ̀rọ̀ náà bá ní sọ ọmọ nǹkan tó lọ́wọ́ bá lè gẹ́gẹ́ bí ọlọ́jọ́ gbèrè ọ̀kì yàmà ni ẹ ti yí o tẹ̀rí pé nísìnyí ó pín mùsùlùmí sí méjì àmì tẹ̀rí pé bí nísìnyí kò rí ẹ̀rí kankan láti fi rinlẹ̀ wípé ẹran tí mùsùlùmí bá pa tá orí báyìí sì pé ẹran yẹn rújú kò rẹ́ẹ̀rì kankan bákan náà oúnjẹ pé wáyé pé mùsùlùmí tá a mà ó tún yàtọ̀ fún mùsùlùmí tá a mà ṣé báyìí sì tó ẹ tó gbọ́ pé nínú àwọn tó tẹ́tẹ́ yàtọ̀ láàrin mùsùlùmí náà ni bisimilá. ó ní ilé ìwé ní wàhálà àtẹ̀rí mùsùlùmí náà ti dáhùn ẹ̀fọ́ mẹ́mẹ́ mẹ́mẹ́ oníṣàkájì màsí mẹ́fàlá àti òfin sunna taama ẹ wata gàmẹ ta ni ẹ yọ. ẹ ti bẹ̀rẹ̀ tán o mo kàn fẹ́ sàlàyé fún akólé yé wa dáadáa ni ó ní kí àwọn fi ìpàtà káwọn fi ṣe case study káwọn fi ṣẹ̀rí òbóyin sọ nìyẹn ó ní káwọn fi ṣe ẹ̀rí ó ní nípàtà oríṣiríṣi ìrànyàn mẹ́ta ló wà ń bẹ mùsùlùmí tí àmà tá a fi Islam rìn rẹ̀ fún ìmẹ̀ ń pàtà ìran alákọ̀ọ́kọ́ náà àwọn èsì mẹ́ ń pàtà nìyẹn ẹlẹ́ẹ̀kejì oníbídì àta ti mọ̀ ipò ń bídì àní ìmẹ́ ń pàtà ó nìran ẹlẹ́ẹ̀kejì yẹn tí mẹ́ ń pàtà bí ẹlẹ́ẹ̀kẹta súnà mùsùlùmí súnà ń bẹ ní pàtà súnà ani <laughs> ọmọ dàkọ súnà mọ èyí jẹ súnà èyàn súnà lèyàn máa ń jẹ kọ ọmọ kéwù náà láti jọ ìta àti kọrin tiẹ èyàn ṣe súnà mr jabata èyàn súnni ni ẹ ó ṣe nísbà ni ẹ máa gbọ́ dáadáa yóò wà clear ara ń sìn. ṣẹ́rí báyìí ń jẹ́ pé ó pín mùsùlùmí sọ́nà mẹ́ta báyìí ìpínkùpín ló pín yìí ó ní mùsùlùmí tí a mà ó ní mùsùlùmí tá a mà tá a fi islam rinlẹ̀ fún ìbẹ̀ ní pàtà oníbíyà tá a ti mà ìbẹ̀ ní pàtà súnà súnà ń bẹ̀ ní pàtà <laughs> so ajẹ́ pé báyìí nìsín ọ̀tọ̀ ní mùsùlùmí tá a mà tá a fi islam fi hàn fún ọ̀tọ̀ ní súnà mùsùlùmí ti di méjì mùsùlùmí kan ní súnni mùsùlùmí kan ni mùsùlùmí ta a mọ̀ tá a fi islam rinlẹ̀ fún ẹni tó làwọn láàrin ẹlẹ́kẹta olóńbíbíà abẹ́ẹ̀kọ́ ni tá a mọ̀ ẹ dákun níbo ni yóò wá pé mùsùlùmí kan oní súnà mùsùlùmí kan ni mùsùlùmí tá a mọ̀ tá a fi islam rinlẹ̀ fún ẹ dákun àwọn méjèèjì ń kí lọ́ọ̀yà àwọn lọ́tọ̀ọ̀tọ̀ àní mùsùlùmí tá a sẹ́ tá fi islam rinlẹ̀ fún àti súnà kéde kò sí jẹ́ súnà náà súnni lọ́fẹ́ wí kọ̀ máa wí ni o kọ̀ máa kéwu ni o súnni lọ́fẹ́ wí tọ̀ súnni mẹ́ ń pàtà ẹ̀ máa súnni tí mẹ́ ń pàtà sí àkà sí àkà àbábìlà àti àwọn olókókó dàpọ̀ kan náà oní yunus àbí nǹkan àwọn èèyàn rẹ̀ tí mẹ́ ń pàtà wọ àwọn ẹni súnà pẹ̀lú ẹnìsìn so mùsùlùmí tá a mà tá a fi islam rìn yẹn fún àmọ́rú àwọn èèyàn ń ti wọn ọlọ́wọ́n náà mẹ́ ń pàtà ẹlọ́wọ́n bá wá di àwọn mùsùlùmí òun tá a mà tá a fi islam rìn yẹn fún un torí mi ò mọ kìrìtẹ́ríà táàbì mọ̀ wọn yàtọ̀ sí súnà ṣẹ́sí pé ọ̀rọ̀ yìí ti dàrú mọ́kùnrin lọ́wọ́ ọfẹ́ máa pín ọfẹ́ máa pín mùsùlùmí kí ló fà á ó ní pé ó gbà wípé àwọn tó bá ti jẹ́ ara ti àwọn ọmọ ẹlẹ́yìn ẹnìkan òun ni mùsùlùmí gidi àwọn nípè ní súnà yẹn kò yẹ báyìí nísìnyí tọ̀ tẹwárí mùsùlùmí tá a mà tá a fi tá a fi islam rẹ̀ fún yẹn deception nìyẹn ìtànyẹ̀jẹ̀ nìyẹn because ìyẹn tàníyùn ọyẹ tọ́ka sí mùsùlùmí tá a mà tá a fi islam rẹ̀ fún ta náà because èmi ò tí ì mẹ́ni ẹ̀dọ̀ ní o deception ni ọkàn bẹ́ẹ̀ fi yẹn sọ wípé òun o láti fi ta àwọn èèyàn nígbà pé kò pé òyìnbó ẹ̀ ń tèbèrè ní deception ni because tó bá jẹ́ ìbáṣe deception ó ṣe pé mùsùlùmí sí méjì ọ̀kan ni sunna ọ̀kan ni mùsùlùmí tá a mà tá a fi sí láàrin fún ọwọ́ ní ìran ẹlẹ́ẹ̀kẹta òun ni kí ni àwọn oníbírí àtàkì mà tó ní nígbà tó yẹ báwọn ẹlẹ́ẹ̀kẹta rí ti ń pẹran ẹran pàdé ti rújú àbí òrújú <laughs> náà tàwọn tẹ́ ń kó lọ fún wọn ọ̀dà ìbéèrè tó bìnrin òun gẹ́gẹ́ ní ọ̀dà rẹ̀ báyìí yóò dáhùn rẹ̀ ń sìn ìbéèrè tó bìnrin ti ẹ̀dá ọ̀dà kóun náà ní ọ̀rẹ́ kí n pè báyìí ó ní mo fi tátímẹ́ǹtì séèvù ó ní mo fi tátímẹ́ǹtì séèvù ẹgbọ́n ti tátímẹ́ǹtì hùn yẹ lọ kọ̀rẹ́tì o èbó jàbàtà là sọ o káyọ̀ kọ́ra àgbọ̀ o kíní tó kíní ti fẹ́ mọ́ mi lẹ́nu gẹ́ wa lọ tátímẹ̀ntì ti fẹ́ mọ́ mi lẹ́nu. ẹ gbọ́ tátímẹ̀ntì. ẹ̀rọ àpàtàn àpẹẹrẹ lẹ́yìn tó kù mà ó jù lọ àlejò máa ń lé ibi náà rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ kẹ́ tó ti gbà yájú òbí gbà ẹ̀yẹ jẹ́ ìgbọ́dọ̀ pẹ̀lú ìlànà ìgbọ́dọ̀ pẹ̀lú ìlànà ìtọ́lá tó lọ now ẹ jẹ́ sọmaráìsì nǹkan tó sọ ní wa tó ń pín ìgbà yẹn lẹ́tọ̀ọ́ gbọ́ dáadáa ó ṣe tátímẹ́ǹtì bí báyìí tátímẹ́ǹtì tó ṣe ni pé ó ní tí ìsáàtì bá ti pẹran sí pàtà òun ti pẹran kalẹ̀ tá ó ti lọ òun gan ọmọ ibi tó pẹran sí mọ́ pé ń sọ náà nìyẹn pé òun gan ti pẹran tán ó ti lọ sọ̀rọ̀ pé ní àtẹ́ndà ẹran tán papọ̀ àbẹ́ẹ̀kọ́ ni kí ẹ̀ka sáà máa dú ni tí ẹ sáà máa dú ẹran lọ tẹ bá dú tán ẹkún síbi àyè sìn wọ́n wá àwọn tó gbẹran padà máa gbẹran. ó ní tí ìsáàkì bá ti wá dú ẹran tẹ́lá yìí òun ti pẹ́ran kalẹ̀ tán ó ti lọ òun gbọ́ ọmọ ibi tó gbẹran sí ma ó láwọn ẹ̀jẹ̀ máa lé káàkiri ni wọ́n ẹ̀jẹ̀ máa lé jìjì káàkiri pé ń bọ́lọ́ pẹ́ran sí làwọn máa béèrè káàkiri pé pẹ́ran sí. ó ní ìyá yìí àfá àlọ́fẹ́ ni àbẹ́rẹ́ díẹ̀ sàmá ọgá ti mọ́ ọgá wọn rẹ̀ ni ó sì wọn fẹ́ yóò sì olóńgá ti mọ́ ọlọ́ọ̀gá ti mọ́ yóò máa lè rọ yín pé yára àfá àlọ́fẹ́ ni àbẹ́rẹ́ tí èyí sàfá ẹ̀rọ àfá tó ń bẹ. wà ẹ à yàrá yà ọmọ ẹmẹ yàrá yà bí tíyẹsì ìyàwó ẹwé òun òun kàn ń yọ ìyàwó nìdẹ̀rẹ̀ ẹ̀rọ àfá tó wọn kó dára rẹ̀ ẹ̀rẹ́ mú màtẹ́ tí ìyá tóun ti pẹ̀rẹ̀ táwọn ti ó ti gbẹ̀rẹ̀ wọ́n ti darú ẹran papọ̀ tẹ ó wá pẹ̀rẹ̀ àbá ẹ̀rẹ́ títí àkàpà àwọn kọ sára kan dẹ̀dẹ̀rẹ̀ yín wọlé dídí sáàbù ẹ̀. Ah, ah, dáadáa òun máa ń ta ní sẹ́ẹ̀ àrẹ́dà kúta ní yíyá yìí. nígbà tó yẹ pé èdè ẹran ń pa wọ́n tẹ́mà àwọn wàláyé tí alẹ́ sí wọn wà pátíkébù ó nira gẹ́rin ẹ̀sìn tó kọ wà pátíkébù ẹ kàn máa rọgbẹ lọ kò tí nítorí pé nítorí àwọn ìṣòwò sọ pé wàhálà yóò ṣáájà dínà ilé ọ̀gọ̀lẹ́bà ẹnìkan ò ní yẹ́sìn ní kókó àbí kẹ́sì borí ẹ̀ ò ní rí ṣe ìgbà tí alábi sọlá sàn tó gbé Mu'adh bin Jabal àti ẹnìkejì rẹ̀ dìde kí ni ká tó sọ fún ó ní bàṣírọ̀ wàlátùnà fírọ̀ wàyà sírọ̀ wàlátù àṣírọ̀ tẹ́bá débẹ̀ ẹ máa kò sí báyìí nìsín ìyàwó Aisha nígbà tí àwọn Yahudi kan wá wọn bá Nabi sallallahu alaihi wasallam wọn wá da wọn rú ẹgbẹ́ báwọn jàbàtà náà ti máa ń da wọn rú yóò mọ da wọn rú fún un sábàtì mọ̀ pé táwọn bá sálámà sí ọ àǹfààní táwọn fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ àwọn onírìgbà mo ti dàgẹ́sì lọ́sọ̀rọ̀ àwọn jàbàtà ni wọ́n fẹ́ ní ìjẹ́pà pọ̀ bọ́ọ̀rọ̀ àwọn Yahudi yẹn ni o wọ́n fẹ́ sáǹfààní kan lọ́dọ̀ rẹ̀ tẹ́lifí jàbàtà tí ọba láǹfààní àwọn ọmọlẹ́yìn jàbàtà là ń pè ní jàbàtà wa àti gbogbo wọn pa wọn tábàtì ní jàbàtà ẹ̀ mọ̀ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ là ń pè báwọn pé bá nísìn bí wàá kẹ́yìn bá lọ pé tẹ̀bílíìgì tẹ̀ ń pé kìí sèyàn kan ní jẹ́bẹ̀ tá bá ti ní jàbàtà gbogbo òjò wọn lágbà lérò tí jàbàtà bá fẹ́ ọmọ jàbàtà tó bá ní àǹfààní tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tí ọba láǹfààní kan tó fẹ́ sí lọ́dọ̀ rẹ̀ yóò lo àkídà wọlé olórí kò ní sálámà sí ọ àmọ́ tó bá ti ní àǹfààní tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tó sì mọ̀ ipò bá lu sálámà ọmọ pé wọn náà mọ èyí sálámà pé àwọn sálámà sí ọ yóò wá sálámà ẹni sálámà tó pé ìwọ gbọ́ yé pé sálámà lọ sálámà òun ò sì sálámà sí ọ tí wàá ní àmọ̀dáwọ́rú fún àwọn Yahudi máa ń ṣe báwọn amalegun mọ̀lẹ́lẹ́gùn wàláì ìwọ́n wọ́n wọ́n rò pé sàlámàlẹ́gùn mọ̀lẹ́lẹ́gùn mọ̀lẹ́lẹ́gùn ẹni mọ̀dáwọ́rú fún kọ̀fẹ́ jẹ́ kọ́ ọmọ yìí pé toró láǹfààní tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni ó mọ̀ pé tóun bá tóun ọba sálámà jọ ìyẹn fẹ́ gbà báyìí lọ́wọ́ rẹ̀ wọ́n arajúmọ̀ ọ̀pá tẹ̀ ń pé ó ti gbà tẹ́nu àmọ́ ẹ lọ lókùn wèrè tọ́wọ́ bá délé sọ ọ̀bá délé sálámà tọ́wọ́ bá délé lẹ́kọ́ ní tí wọ́n máa ń ṣe fún wọn nìyẹn ìkan tó pè mí lánàá ọ̀wọ́ lọ fẹ́ gbà nfààní lọ́dọ̀ mi tó wọ́n fẹ́ wọ́n fẹ́ gbé mí léèrè béèrè tí ó fi gbé mi ṣubú ni ọba pè mí lánàá. sàmàlẹ́kùn hello òní ìṣẹ̀lẹ̀ òun o sàmàlẹ́kùn hello sàmàlẹ́kùn ah, hello mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ yín ni ah, mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ mi mo ní o kì í ṣe mùsùlùmí ni o ní mùsùlùmí lòun wa ah, ọ̀gbọ́n fún mọ̀ sálámà sí ọ ni o ní ẹ̀ ó ní mo ní àbí mo ní àbí mi kì í ṣe mùsùlùmí orí bẹ́ẹ̀ ni òun ọgbà mi ní mùsùlùmí ni mo ní ẹ̀ẹ́n ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ ni ó ní ẹyin sálámà yẹn náà ló fẹ́ bẹ́ẹ̀ mi náà ó lè bèrè sálámà ló lọ́wọ́ mi nǹkan sọ́kọ́lọ́ ẹ̀ ọgbà mi ní mùsùlùmí ọwọ́ bẹ́ẹ̀ bèrè sálámà lọ́dọ̀ mi sọ́yẹ kí n máa lọ́sọ́rọ́ ẹ̀sìn sáwàlékùn ẹ̀ló sáwàlékùn ẹ̀ló sáwàlékùn ẹ̀ló mo wá dìdí kó fún tara ìjọ orí bíi mímọ ìjẹ ìjọ sọ nǹkan mi kí n sá ń dábò ni mo sá ń dábò ni mo bá ń tó rìkọ́ọ̀dù ń jẹ pátápátá so n tẹ́ ẹ̀ máa ń ṣe fún wọn nìyẹn tọ́ba ti fẹ́ bèèrè lọ́wọ́ mi nkọ̀kọ́ jọ sálámà náà tọ́ba ti lè sálámà yìí ń kọ́ tiẹ̀ dànù ni torí pé wọ́n ló sápè mí wọ́n ló nídìí ni èmi ò nídìí ẹ jádàrà lórí fóònù mi èmi ò ní àyè wèrè èmi tí mi mi ráyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi wà máa ẹlẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ kan tí wọ́n máa dààmú mi pẹ̀lú ẹ̀lẹ́kọ̀ọ́. ìka pè mí mo wà lóṣogbo oúnjẹ ọkàn ìka pè mí a ní ẹ̀lú ń ní sàwọn àlekùn ẹ̀lú sàwọn àlekùn mo ní a ó ní mo fẹ́ bèrè bèrè ni mo ní a ẹ̀ kí n ṣe mùsùlùmí mùsùlùmí àti ní máa ń dùn yín ṣe ẹ̀ mo ní mùsùlùmí ni ẹ ọ̀wá sálámù sí ní ẹ̀ yìí sálámù sí àyìn má ọ̀yà ọmọ ya sára yìí <laughs> ọ̀yà sára sí ẹ̀ assalamu alaikum ọ̀yà assalamu alaikum aláyà. <laughs> wọ́n tó kọ́ fẹ́ kọ́ sáfẹ́ béèrè kíní lọ́wọ́ mi. tọ́ba ti láǹfààní tó fẹ́ gbà lọ́wọ́ yẹn ibi tá a ti lọ nìyẹn wọ́n sálámù sí tọ́ba ti wá tọ́ba wọn àdáwọ́rú fún yín tọ́ba wọn pé ẹ̀ bá lù sálámù àmọ́ tàbá láǹfààní máa ń wò ní sálámà àwọn yahudi náà wọ́n wá sọ́dọ̀ ànábì sallallahu wọ́n wá dáhùn rúpa ànábì wọ́n ní asámù àlejì asámù àlejì téèyàn wá fẹ́ téèyàn wá fara balẹ̀ gbọ́dọ̀ dáa ẹ̀rọ pé asàlámù àlejì wọ́n sọ wọ́n ní asámù àlejì ntí wọ́n ntí ẹ̀rọ kí wọ́n sọ ní kó ń sálámà yìí tẹ́sí wí ni pé ìrànlẹ́bì kó o kú láìpẹ́ ikú kọ́ máa jẹ́ tiẹ̀ kó o tètè kú dànù asám alimawusu níjẹ́ bẹ́ẹ̀. anabi wa ni wa aleikum anabi tọ́lọ́ ọba dátara rẹ̀ balẹ̀ anabi ní dédé ń ta wí fún mi o kọ́ yàwá ń yàwá ni ah alaikum sáàmù ọ̀lànà ikú àti ìlànà ọlọ́run kọ́ ọba yìí ah ẹ̀yẹ́mi ní kílódé ah ẹ̀yà ẹ̀yà ni ah ìlànà ọlọ́run ọgbọ́n tó sọ ni èmi gbọ́n náwì àsáàmù náwì àrẹ́bì ni ah ah ibi mo yìí sí mo yìí sí dá padà fún wọn kò níní tó bá wọn àrẹ́bì wa sọ pé yàwá ìjà pé ah má hẹlẹ yàwá ìjà yàwá ìjà yàwá ìjà díẹ̀ díẹ̀ ewu ni pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí pé àrẹ́bì sọlọ́sọ̀sọ àrẹ́bì wa sọlọ́sọ̀ inna Allaha rafiqun yuhibbu rifq ọlọ́wọ́n ọba tó ń wẹ̀ ọba tó lẹ̀ ni yuhibbu rifq ọlọ́wọ́n ọba fẹ́ràn kí ẹ máa ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn fẹ́ kí ẹ máa lẹ̀ tó máa ń lẹ̀ fún wọn bó wọn ti gba Islam wa inna Allaha la yu'ti 'ala ar-rifq ma wa inna Allaha la yu'ti bir-rifq ma la yu'ti 'ala al-'urf ọlọ́wọ́n ọba àlẹ́gẹ́lá àlẹ́ máa bọ̀yàn lẹ́bùn àmọ́ fúnyàn lóore pẹ̀lú téèyàn bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín tó wọn wò ní fúnyàn láyé ńgbà téèyàn bá ń ṣe kankan. ànábì ń kọ́yàwó àyíṣà lẹ́kọ̀ọ́ pé nínú ìyókì ń ṣe báyẹn báwọn yẹn lò. téèyàn bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ ọba máa bùn yẹn lẹ́bùn ilé ìtọ́nà ọba ò ní bùn yẹn ńgbà téèyàn bá ń ṣe kankan. téèyàn bá mú wo nǹkan kankan. a níbi kún ọ̀rá inshallah yín tá a sì fẹ́ yanjú pọ̀ kò yẹ àti ìka àwọn fàtàwà àfà ìkànnà àwọn ẹ̀yà wa rí mi lánàá wọn a ah, kò bá dáa tí a bá lè tá a bá lè wọ́gbọ́n láti sọmaráìsì gbogbo ń ta fẹ́ wù yẹn lẹ́nu àná sóni wọ́n ní torí ká lè bàtún láǹfààní àti mú nǹkan mi àti pé gbogbo ẹjọ́ bá gbọ́ késẹ́ẹ̀tì kí nǹkan yẹn má bàa pọ̀ fún èmi náà wá rò pé ntagbára ọ̀kan ni láti sọmaráìsì ẹ̀ lánàá tòní Ah, mo wá rí i pé agbára ò ní ka rárá kò ní báyìí nìyí because eléyìí báyìí nìyí á tún ka fàtà àwọn àfà then màá tún wá play oríṣiríṣi àwọn jákujàku ní rèrè dé tá a bá yòówó àti kakúkà àti tukutu wàláì abájàbàtà ìrò pé lẹ́yìn mọ̀ pálíkì àmọ̀ kan bẹ́ẹ̀ bá ọkàn rẹ̀ ti dúdú ọkàn rẹ̀ ti ṣètọ́nù ti yàgbẹ́ sí lẹ́mìí ó ti tọ̀ sí ó ti yàgbẹ́ sí lọ́kàn ó ti tọ̀ sí gbogbo ẹ ti wá dàrú ó ti dípẹ̀tà ó ti dógun ó ti dúdú ó ti dẹ́ra ọ̀nà tí ìsìnkì tẹ́bá rí dáfà ìbá ń tutù kùtù báyìí wallahi èmi mọ́ ń wo ni pé káì ṣékùnrin yìí sì rò fún ọba ọlọ́ọ̀bá pàdé báyìí kò yíra ẹni sìnyí so because èèyàn gbọ́dọ̀ mọ kọ́nà èèyàn ọba ọlọ́ọ̀bá pàdé kọ́láyà sọlọ́ọ̀bá tó báyìí gbogbo eré ìbáyìí náà play inshallah gbogbo eré tí mo ń play nínú kéjẹ̀tẹ̀ ọkàn mo ti kọ́tẹ̀ mo dẹ̀ ní lórí ọ̀rọ̀ rẹ̀ mo ní kéjẹ̀tì bíi mẹ́rin àfa tí n bá tí n bá bẹ̀rẹ̀ sí máa yọ ọ̀bẹ tí mẹ́rin wàláì àròsì mẹ́fà àlè mọ́kùnrin báyìí because yàbàtà ò ní sí kéjẹ̀tì kan kí ọmọ kún fún ẹ̀rọ ẹ̀bà nínú kéde ẹ̀yọ kan ẹ̀bà series of error nínú nínú àwọn nínú àwọn kéde nínú kéde ẹ̀yọ kan péré ṣùgbọ́n ọba kó sànù wa inshallah ta'ala so bá a tún bá sì kò kún tán náà lálẹ́ yìí náà a lè yanjú nǹkan tí ó kún ilẹ̀ yà a lè yanjú ẹ̀ tán ṣé inshallah so ẹ jẹ́ kí a má kanjú ṣé báyìí so kí a gbìyànjú ká pa aná masala kan tán yányán gbogbo ibi tí àwọn digitis bá wà àwọn òrújú bá wà ká yanjú ẹ̀ ó sàǹfààní ju ká rush at the end of the day ó wá jẹ́ sí wípé oríṣiríṣi àwọn ìrújú tó wá kúnlẹ̀ táàrí yanjú eléyìí tó wá sí pé àwọn yóò tó wá máa kó dààmú báwọn èèyàn so ó yẹ báyìí nísìnyí tọ́ba ike masala kan la wá rí mú táàrí yanjú ó sàǹfààní ju ká mọ́tà mẹ́wàá kábàárì kankan yanjú bẹ́ẹ̀ lọ wa pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa abẹlẹ ọba alekela ẹsẹ islam kọlọ ọba alekela kọmọdé kó dàrú àwọn tí ẹ̀sìn ti dàrú mọ́ lójú yìí tí wọn àwọn abidẹ́sìn darí kọ yìí bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wọn OON olórí olódò of Nigeria Muhammad Bunali Jabata àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ síbáni sí yìí tí wàá bẹ̀rẹ̀ wọn bá kọ́ wọn bá kọ́ bá sànú wọn kọ́lọ́n bá àlékẹ́ kọ́ bá fi òdodo hàn wọ́n lódodo kọ́lọ́n jí lè tẹ̀lé kọ́lọ́n bá àlékẹ́ kọ́ bá fi aburú hàn wọ́n láburú kọ́lọ́n jí lè jìnnà sí àtàwọn àtàwa náà kọ́nà ọba àlekẹ́lá kí ọmọdé kí òdodo kọ́ ọmọdé kí ó dàrú papọ̀ mọ́ wa lójú kọ́nà ọmọdé kí òdodo kó lù papọ̀ mọ́ ìbàjẹ́ àti rọ́mọ wa lójú ká má bàa wá dẹni tí ó sọnù la ilaha illallah aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisairil muslimin subhanaka